àwọn aláṣẹ Brown Hill Investment Company Limited tó máa ń ṣagbátẹrù ayẹyẹ ọlọ́dọọdún kan tó máa ń wáyé nílùú Warri nípínlẹ̀ Delta ìyẹn Warri Again concert ti pè gbajúmọ̀ olórin hip hop ni David Adeleke ẹni táwọn èèyàn mọ̀ sí Davido lẹ́jọ́ sílé-ẹjọ́ gíga kan nílùú Ẹ̀fọ̀n nípínlẹ̀ Delta ẹ̀sùn tí wọ́n fi kàn án ni pé ó yẹ àdéhùn pàtàkì kan tó wà láàrin àwọn méjèèjì wọ́n kọ̀wé eré fún un láti wá síbi ayẹyẹ náà ṣùgbọ́n Davido kò yọjú iléeṣẹ́ ọ̀hún tó jẹ́ ti ọ̀gbẹ́ni Amaju Pinnick ẹni tó ti fìgbà kan jẹ́ alága àjọ tó ń ṣàkóso eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá nílẹ̀ wa ìyẹn Nigeria Football Federation NFF ló fìbínú wọ́ Davido lọ sílé ẹjọ́ gíga ọ̀hún pé kí adájọ́ ilé ẹjọ́ ọ̀hún lè báwọn gba àwọn owó rẹ̀ tó há sọ́wọ́ ọmọkùnrin olórin tí wọ́n tún máa ń pè ní ọmọ bàbá olówó yìí lẹ́yìn tó kùnà láti ṣíkà àdéhùn tó wà láàrin àwọn méjèèjì. àtẹ̀jáde kan tí olùpẹ̀jọ́ fi síta nípa ohun tó pa iléeṣẹ́ amaju pinnick pẹ̀lú Davido pọ̀ ló ti sọ pé níbẹ̀rẹ̀ ọdún yìí ni mo pàdé Davido ní pápákọ̀ òfurufú ìlú Àbújá mo béèrè lọ́wọ́ ẹ̀ bóyá ó lè wá kópa nínú eré ọlọ́dọọdún kan tá a máa ń ṣe nílùú Warri èyí tá a máa ń pè ní Warri Again concert iléeṣẹ́ mi Brown Hill Investment Company Limited ló máa ń ṣagbátẹ̀rù eré ọ̀hún lọ́dọọdún ìkọkàndínlógún ni èyí tá a fẹ́ ṣe lọ́dún yìí Davido gbà pé òun àtàwọn ọmọọṣẹ́ rẹ̀ máa wá fọrin dá wa lárayá níbẹ̀ lọ́jọ́ kẹfà oṣù kẹrin ọdún yìí ni mo san mílíọ̀nù lọ́nà àádọ́rin seventy million naira sákàǹtì rẹ̀ gẹ́gẹ́ bí owó eré tó béèrè fún lọ́wọ́ mi tí òun pàápàá sì pè mí láti fìdí rẹ̀ múlẹ̀ pé òun ti rí owó náà nínú àkáǹtì rẹ̀ kẹ́sì máa wò ó Davido pàápàá ń polówó káàkiri pé káwọn olólùfẹ́ òun pàdé òun nílùú wọrí fún eré tóun máa ṣe níbẹ̀ ṣùgbọ́n kò yọjú lọ́jọ́ tí ayẹyẹ náà bẹ̀rẹ̀ àti náwó tó pọ̀ jù lórí ìpolongo fún ayẹyẹ yìí ju pé kí Davido má wà rárá nígbà tó tún máa fi di ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹsàn ọdún twenty twenty three yìí tó kù ọ̀sẹ̀ kan sásìkò ayẹyẹ náà ni mo tún kọ lẹ́tà ìfúnralétí sí i láti jẹ́ kó mọ̀ pé àkókò ayẹyẹ náà ti súnmọ́lé kódà mo fi ọkọ̀ bàálù aládàáni tó máa gbé òun pẹ̀lú àwọn ọmọọṣẹ́ rẹ̀ wá sílùú wọrí ránṣẹ́ sí i lẹ́kọ̀ọ́ owó tá a fi gba ọkọ̀ òfurufú ọ̀hún jẹ́ ẹgbẹ̀rún lọ́nà méjìdínlógún dọ́là eighteen thousand dollars nígbà tó di ọjọ́ kẹfà oṣù kẹwàá ọdún twenty twenty three yìí tí ayẹyẹ náà máa wáyé a ò rí Davido rárá mo gbìyànjú láti pè lórí fóònù rẹ̀ kò lọ bẹ́ẹ̀ ni ọkọ̀ bàálù tá lọ gbà dúró dè ní pápákọ̀ òfurufú ṣùgbọ́n kò yọjú rárá bẹ́ẹ̀ ni kò sọ ìdí pàtàkì tí kò fi wá títí di àkókò yìí. Amaju Pinnick tí agbẹjọ́rò rẹ̀ lọ́ọ̀yà Kelechi Owubuchelem ṣojú fún nílé-ẹjọ́ ọ̀hún rọ adájọ́ ilé-ẹjọ́ náà pé kó bá wọn kàn nípa fún Davido àti iléeṣẹ́ rẹ̀ Davido Music Worldwide Limited pé kó san bílíọ̀nù méjì náírà two billion naira gẹ́gẹ́ bí owó ìtanràn fóhun tó ṣe sáwọn aláṣẹ iléeṣẹ́ yìí pẹ̀lú bí kò ṣe ṣíkà àdéhùn pẹ̀lú wọn olùpẹ̀jọ́ ọ̀hún tó rọ ilé-ẹjọ́ náà pé kí wọ́n gba mílíọ̀nù lọ́nà àádọ́jọ one fifty million naira lọ́wọ́ Davido gẹ́gẹ́ bí owó táwọn fún àwọn lọ́ọ̀yà tó bá wọn ṣẹjọ́ ìyẹn legal and professional fees àti mílíọ̀nù lọ́nà ọgbọ̀n gẹ́gẹ́ bí owó táwọn fi pè lẹ́jọ́ ìyẹn cost of filing the suit ju gbogbo rẹ̀ lọ olùpẹ̀jọ́ ní kí adájọ́ ilé ẹjọ́ ọ̀hún kàn nípa fún olùjẹ́jọ́ pé kó tọrọ àforíjì níta gbangba nínú àwọn ìwé ìròyìn ilé wa méjì lọ́wọ́ àwọn alákòóso iléeṣẹ́ tó pè é fún eré tí kò wá ṣe nílùú wọrí láìpẹ́ yìí ọ̀hún fún ọjọ́ mẹ́rin gbáko. ìkànnì yorùbá dùn online tv láti mú ìròyìn wá sí etí gbọ̀nyìn ẹ̀yáṣẹ́ o.